dára orúkọ yín gbọ́ra lé. orúkọ mi ni alhaji cousin mọ́lá òṣèbí kan ajánásí àgbà ilé Ògbómọ̀ṣọ́ bákan náà tí gbogbo yẹn mọ̀ sí jimá kọlá. nígbà tẹ́ gbọ́ ikú Àlàwá Kálá ló ṣe rí lọ́kàn yín sá. Uh, it was very devastating kò sí adjective tá a lè fi ròyìn bí ikú yẹn ti rí because kò sẹ́ni tó envisage pé ń sẹ́ ń bọ̀ rárá lóòótọ́ everybody is mortal gbogbo wa la adágbádá kú láàrin ká dijú káyà kù sí tí ó lè ṣẹlẹ̀ àmọ́ àwọn èèyàn máa tara kpòrò wọ́n máa banújẹ́ dé èèyàn rí ba lọ àìmọye ti tọrọ kú fún rẹ̀ nígbà wọn kan ní para wọn ó túmọ̀ sí pé ayé wọn yìí ò ní ìtumọ̀ fún wọn but ìsẹ̀mí ayé tí àlàó akálà gbé ó ó ó da omi tútù sẹ́mi àwọn èèyàn mo lè fi gbogbo ẹnu sọ fún mi pé tí akálà bá lo ọgọ́rùn-ún kan ọdún ayé ọgọ́rùn-ún kan ọdún láyé tó bá tún lọ àádọ́ta sí ìjọba kú tó bá pé bí ṣe ń ṣe náà ní lọ àwọn yóò sì mọ ìbànújẹ́ ni because not how long but how well kèésì the beauty of the world is not how happy you are ìdùnnú ilé ayé èsè bí ọlọ́run ti kẹ́yàn báwo làwọn èèyàn ṣe rí kẹ́ ọlọ́run tọ́lọ́run ṣe fún ẹ lára ara wọn tó ikú kan tó kárí mílíọ̀nù èèyàn ní Kwakala ikú kan ẹgbẹ̀rún kú ni a death with million deaths mo ti rí gẹ́lẹ́ nìyẹn. kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn ará Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ àwọn tọ́lọ́run ṣẹ́gi ọ̀la fún àtàwọn olóṣèlú. bí ilé yọ̀ bá jẹ́ tọ́lọ́run báwo yọ̀ bá jẹ́ tà nẹ́bí kọ̀sẹ́ni tí wọ́n mọ̀ pé ẹran àgbódà lórí yẹn. èèyàn bá ń ṣe dáadáa yóò gbà dáadáa. akálà kó gbogbo lẹ̀ jáde lójú ayé rẹ̀ àmọ́ wọ́n jáde lẹ́yìn rẹ̀ lójú ayé rẹ̀ lọ ẹ̀ ẹ wo ara èèyàn ńlá nàìjíríà wo ni òde bí is a very socialite man ọbọ nílé ṣe ọba àlejò ṣe ọbọ mẹ́kẹ́ ṣe mẹ́mi ṣe mọ́ tí mi jẹ́ nǹkan yìí akálà ò ní gbójókè tí ì dakọ̀ mi oríṣi ìmọ̀ràn ni pé pẹ̀lú bẹ́yìn akálà ti rí káwọn náà ò change àwọn tí máa ń ṣe dáadáa kún ó fi kún dáadáa àwọn tí wọ́n bá ṣe àìtó kún ó fi kún torí pé ìjọ tí ìyàn lágbára lórí rẹ̀ òun níjọ tó bá kú ìyẹn lè command respect gbogbo ọ̀nà bá kọ́ mọ fáwọn èèyàn nìkan àmọ́ táwọn èèyàn bá ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ dáadáa rẹ̀ ni wọ́n wò òun kálukú náà wò bí ọ̀la òun ó ti rí ó ṣe òní dáadáa torí pé bá a ti sìnkú òní náà la sìnkú ọ̀la. àkẹ́tó máa lọ kí lẹ fẹ́ sọ ń pa Parrot FM gan lẹ́yìn kó àkàlà pàápàá jùlọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kí lọ́rọ̀ tẹ́ ní fún wọn. ẹ ọpẹ́ fọlọ iléeṣẹ́ ti dúró kí àdàbò tó pààyà àkókò ọmọ tóbi ti tógi sọ òròmọdé Parrot ti gbó ó sì ti fẹsẹ̀ múlẹ̀ lóòótọ́ àtirẹ́ni tí ń rìn tó padà dárọ́ àbẹ̀ lọ́nbẹ̀ àrò àwọn tí wọ́n ń bẹ ní agbọ́nu ìdarí bí wọ́n ti ń ṣe dáadáa bọ̀ kàn máa ṣe bẹ́ẹ̀ lọ gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ kún ṣe dáadáa pẹ̀lú wọn àwọn tí ń sọ̀rọ̀ torí àwọn ẹ̀mí iléeṣẹ́ nìyẹn kún ṣe dáadáa pẹ̀lú wọn gbogbo tó bá jẹ́ tó kálukú kó fún un. ìyẹn gbogbo èèyàn kọ́ ni ọ̀rọ̀ àìpo nílé ipò akálà gbogbo èèyàn kọ́ ni ó lọ fáàmù rẹ̀ lọ́ra díẹ̀ àmọ́ olójú èèyàn tí ìgbọ́ parrot lódiwọ̀n ìgbà tí lẹ́gẹ́sì yẹn ogún òní yẹn bá sì ń bẹ ẹ̀mí wọ́n mọ̀ balẹ̀ pé akálà ń bẹ bọ̀ tí nǹkan kan bá ṣe wọ́n gbà pẹ́yìn yẹ o ọlọ́run ní jọ́ dàrú ẹ ṣeun kẹ́ bá dárúkọ ẹlẹ́ẹ̀kan sí. orúkọ mi ni alhaji kọ́sìmọ́lá òṣèbìkan jimoh kọ́lá.